orúkọ mi ni olóyè Michael Ọládélé Ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀mọ́sífà nílùú Ògbómọ̀ṣọ́ ohun ìdùnnú ló máa ń jẹ́ fún mi lọ́pọ̀ ọ̀gbà nígbà tí mo bá ń rí àwọn èèyàn lónírúurú tí wọ́n ń pè mí tí wọ́n sì ń fún mi ní àwọn ẹ̀rí tó dáa pàápàá jùlọ nípa ìgbésí ayé wọn tí wọ́n fún mi láwọn ẹ̀rí tó dáa látara iṣẹ́ tí wọ́n mú lára àwọn iṣẹ́ tí mo fi síta. Si tí wọ́n sì ń dúpẹ́ lọ́wọ́ olódùmarè pé ó rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tún máa ń fi nǹkan ránṣẹ́ sí mi kódà kẹlòmíì tó dáwọ́lé ni ó ti sọ pé ẹ jẹ́ n fún yín ní nǹkan báyìí gẹ́gẹ́ báwọn bàbá wa ti ṣe láyé ìjọ́un wàá sì fàdúrà sí olódùmarè sì ń gbọ́ ẹlòmíì ò sì ṣe tán yóò lòun dúpẹ́ wọ́n ṣe tó nítumọ̀ mo fi yìí sọ fún gbogbo àwọn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ kán lè mọ̀ wípé mo mọ rírì mo dúpẹ́ púpọ̀ olódùmarè yóò tún jẹ́ ọmọ dáa sí fún yín ẹ ṣe torí pé iṣẹ́ tá à ń fi síta yìí àfi ká lọ gbìyànjú ẹ̀ ni ká mọ̀ tí ìsọ àwọn tá a ṣe fún fúnra wa tí wọ́n sì ń dúpẹ́ ẹ dákun ẹ lọ gbìyànjú ẹ̀ kígbésí ayé tiyín náà má bàa wà lójú kan ẹ lọ gbìyànjú ẹ̀ kígbésí ayé tiyín náà kó má bàa dúró sẹ́gbẹ̀ẹ́ kan ẹ gbìyànjú ẹ̀ kẹ́yìn náà lè rí ìtàn ayọ̀ kẹ́ ẹ lè rí sọ nínú ayé hmm. Elédùmarè ó gbàdúrà yín ọba tó lágbára lórí ìwé àti ìgbò yóò gbọ́ ti yín Elédùà tó ní àṣẹ lórí ìwé àti ìgbò yóò fi àṣẹ sí ní tẹ̀bá ṣe mo máa ń gbè wá níyànjú kò sẹ́ni tí ò ní làkọjá kò sẹ́ni tí a sọ pé kò rí nǹkan kan ṣùgbọ́n ẹ mẹ́jà tanra wa bẹ́yìn ọba dúró yóò sọ̀tàn ayọ̀ bí ọba dúró yóò sọ̀tàn rere ẹ mẹ́jà dúró láì dúró wa á débi tá a lọ mo fẹ́ fi iṣẹ́ kan síta tí mo sì fẹ́ ká farabalẹ̀ gbọ́ torí pé àwọn tí wọ́n ti wá sọ́dọ̀ mi nínú ìlú Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí mo ti máa sọ pé tẹ́ bá ti dádúgbò Mọ̀sífà ẹ̀yin lè lọ sí ilé abẹ́sẹ̀ Mọ̀sífà wọ́n ó tọ́ka ọ̀dọ̀ mi fún yín bẹ́ẹ̀ ni ó tọ́ka ọ̀dọ̀ mi fún yín ṣùgbọ́n àwọn tá a ti ṣiṣẹ́ yìí fún tí mo fẹ́ fi síta yìí ìsítà tá a fún wọn ló jẹ́ kí wọ́n mọ̀ wípé lóòótọ́ lóòótọ́ nǹkan tí mo fẹ́ sọ yìí nǹkan tòótọ́ ni iṣẹ́ àbí ọ̀nà tí èèyàn máa fi rí ìdùnnú àwọn ìyàmì ẹlẹ́yẹ ọ̀nà tí èèyàn máa fi rí ìdùnnú àwọn ìyàmì ẹlẹ́yẹ ṣé kí n má tàn yín ìdùnnú àwọn ìyàmì ó ṣe pàtàkì nínú ayé ìdùnnú àwọn ìyàmì ó ṣe pàtàkì púpọ̀ kí n má tàn yín ìdùnnú àwọn ìyàmì ó máa jẹ́ kéèyàn débi tí ń lọ láyọ̀ ìdùnnú wọn ó máa ń jẹ́ kéèyàn rí ire nírọ̀rùn ìdùnnú wọn ó máa ń jẹ́ kéèyàn ṣe àṣeyọrí rere nírọ̀rùn ṣùgbọ́n téèyàn ò bá rí ìdùnnú àwọn nǹkan wọ̀nyí téèyàn ò rí ìdùnnú àwọn ìyá wa <laughs> gbogbo téèyàn bá ń ṣe ah, yóò máa nira fún un tó bá lọ wájú á dàbí ìgbà pọ̀ kọjú sẹ́yìn tó bá lọ sọ́tún á dàbí ìgbà pọ̀ ti gbẹ̀gbẹ́ àlàáfíà lọ tí bá ń wo wájú àwọn èèyàn ò rò pé ẹ̀yìn ní ń wò òǹgàn wọn tó bá ń wo àwọn èèyàn tó ń wo wájú òun á mọ wò pé sẹ́yìn lòun wò torí wọn ò ní jẹ́ kó mọ gbígbèsè ayé rẹ̀ ṣe ń lọ mọ́ torí tí àwọn ìyá mi ẹlẹ́yẹ bá wá yọnu sí yàn ẹni á wò pé àbó mọ̀ ọ́ ṣe ni ẹni á wò pé àbágbára òun ni ẹni náà wò pé òun kàn ń dọ́gbọ́n ni ọlọ́run ọgbọ́n sì ń wọ́ọ̀kì ìdùnnú àwọn ìyá ló máa ń rí torí ẹni tó bá rí ìdùnnú àwọn ìyá ó mọ̀ sí rí ìdùnnú olódùmarè ẹni bá mọ̀ rí ìdùnnú olódùmarè ó mọ̀ rí ìdùnnú àwọn ìyá mi ẹlẹ́yẹ lórí iṣẹ́ rẹ tó bá rí ìdùnnú wọn ọ̀nà rẹ ó là lókòwò rẹ tó bá rí ìdùnnú wọn ọ̀nà rẹ ó là nírìn àjò rẹ tó bá rí ìdùnnú wọn ọ̀nà rẹ ó là níbi gbogbo tó o bá ń dé o fẹ́ gba kọ́ńtrátì ni o fẹ́ gba iṣẹ́ ni o fẹ́ rìn báyìí ni o fẹ́ rìn tọ́ ni o fẹ́ gba wíkan bí kò sí tó o fẹ́ sínú ayé tó o bá ti ń rí dùnà wọn ọ̀nà rẹ̀ ó là yóò mọ bọ́ sí nírọ̀rùn yóò sì máa ṣe sí rọ̀rùn ẹlòmíì lè sọ pé kò sí tiwọn kò sí kínní hmm. ẹni ẹni bá ń dẹ́wù ọ̀tẹ́rù wọn tí ìtàn náà báyìí lọ́mọ mọ́ ayé ò ní bá wàjà àwọn ìjà wa tí ẹ bá rí ìdùnnú wọn ẹ rò pé inú ayé tẹ wà yìí kò sí ẹ̀dá kankan mọ́ tọ́lọ́run tó ṣàánú fún àfẹ̀yìn tíyẹn bá sì ń rí ìbínú wọn yóò wò pé kò sí ẹ̀dá kankan tó lédò à ń bá jà máa fún torí náà àní rí ìbínú àwọn ìyá mi o a ò ní rí ìdààmú wọn àní rí ìpọ́njú ayé tí a bá wá rẹni tó jẹ́ pé ó mọ̀ ní pé ah ó nílò ìdùnnú àwọn ìyá mi ẹlẹ́yẹ ó nílò ojú rere àwọn ìyá mi ẹlẹ́yẹ ó nílò kí wọ́n máa fi àánú ojú rere àti ìdùnnú wọn wo òun níbikíbi tó ń bá ń dé àti lórí gbogbo iṣẹ́ tó ń bá ń dáwọ́ lé ẹnikíwẹ níbẹ̀ kó wá ṣe iṣẹ́ tí mo fi síta ẹ̀ tẹ́ ẹ̀ bá lè dá sí ẹ̀kọ́ kan báyìí sí torí àwọn tèmi bá ṣe pẹ̀lú àṣẹ Èdùmàrè mo mọ̀ ń gbúrò ayọ̀ nípa ìgbésí ayé wọn mo mọ̀ ń gbúrò ìdùnnú nípa gbèsè ayé wọn ìbànújẹ́ wọn ó mọ̀ ń padà ń dayọ̀ bẹ́ẹ̀ ni tiyín náà ò rí nígbà tó jẹ́ pé ẹ̀yin gangan tẹ́ ẹ bá lọ fún yàn ẹ máa gbọ́ tẹ́ ẹ bá tún fẹ́ lọ fún yàn ẹ̀mí ni tẹ́ ẹ fún o kọjá ẹni táwọn ayé gan yọ́nú sí kọjá ẹni táwọn ìyàmí ẹlẹ́yẹ gan tinú wọn dùn sí kẹ́ ẹ mọ́ lọ ẹni tó jẹ́ pé àwọn gan bá jà tí wọ́n bínú sí àbí yí ṣe ẹni tí wọ́n ohun gangan tí ò tí ì rẹ́bẹ̀ tí ẹ̀bẹ̀ sólè rọ́nà báyọ̀ bẹ̀bẹ̀ olódùmarè ọba olódùmarè ọba tó dá ewé àtìgbò tó dá gbogbo sínú afẹ́fẹ́ kò ní jẹ́ kí àwọn ìyàmì kan bínú sí wa torí náà tẹ́ ẹ bá ṣe ẹ mọ irú èèyàn tí ó bá yín ṣe àkọ́kọ́ nu ẹ̀ẹ̀kejì tẹ́ ẹ bá fẹ́ ṣe fúnra yín ẹ wá nǹkan tí ẹ̀yin kò fi ṣe ìpèsè kẹ́ ẹ tọrọ ìyọ́nú wọn kẹ́ ẹ tó ṣiṣẹ́ yìí kí wọ́n lè darí gbogbo ẹ̀yọ́nú wọn ìdùnnú wọn kan lè darí ẹ̀ sórí iṣẹ́ yìí débi pé tẹ̀ bá ń lo iṣẹ́ yìí àwọn nǹkan dáadáa tẹ́ fẹ́ dáwọ́lé yóò máa ṣe é ṣe fún yín ìtẹ́ lọ wá kò ní mo fẹ́ kà ẹ́ ẹ wà àádùn àádùn ẹ wà púpọ̀ díẹ̀ ẹ wà aláǹgbá méje ẹ wà ẹyẹ ẹ̀gà méje ẹ wà ẹyẹ ẹyẹ àdán méje ẹyẹ méjèèje yìí tó jẹ́ twenty one yìí ẹ kò sínú àpè ẹ tún máa gbọ́ ẹyẹ mẹ́ńlá ó jẹ́ tó wà ẹ kò sínú àpè aláǹgbá méje níbo ẹ fi jẹ́ twenty one ẹ kò sínú àpè ẹ wá wá afárá oyin ẹ dàlẹ̀ ìgbàlẹ́wà mú àdùn ẹ dàlẹ̀ tẹ bá ti wá dàlẹ̀ tán ẹ wá wá egbò ìyálòdè egbò àjọbàlẹ̀ àti egbò ewúro. E wa púpọ̀ díẹ̀ ẹ kò lè tẹ́ bá ti wá kò lè tán ẹ wá wá ewé rẹ́rìn kò mí ewé ànàmọ́ ẹ ò ewé oríjìn tẹ́ bá ti wá wá ewé mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ jó papọ̀ tẹ́ bá jó iṣẹ́ yìí ẹ fi díẹ̀ sọ̀sẹ̀ ẹ kó sẹ́gbẹ̀ẹ́ kan ṣé eré tó bá kù tó bá wù yẹn lè fọtí lò ṣùgbọ́n tí ò bá lè lọ tí dáa jù ní oyin gidi ẹ dà sínú oyin gidi ẹ máa la lóòrèkóòrè ẹ máa là lóòrèkóòrè ṣùgbọ́n nítọ́sẹ̀ ẹ máa wẹ̀ tílẹ̀ bá ti sú nítọ́sẹ̀ ẹ máa wẹ̀ tílẹ̀ bá ti sú tàbí tẹ́ ẹ bá tètè jí tílẹ̀ ò tí ì mọ́ tán ẹ máa wẹ̀ ẹ sì rí ìdùnnú àwọn ìyàmì ẹlẹ́yẹ ẹ rí ìgbéga látara ìdùnnú wọn ẹ rí àṣeyọrí látara ìdùnnú wọn ẹ sì rí oore gbogbo látara ìdùnnú wọn ẹ lọ gbìyànjú iṣẹ́ yìí ẹ̀yin náà rí wípé lóòótọ́ lóòótọ́ ẹni Olódùmarè bá yọ́nú sí láyé yọ́nú sí láwọn ìyá mi sì gbà tiẹ̀ ni wọ́n ń ṣe lóore àdúrà yín ó gbà o àdúrà yín ó gbà o ojú òsì ní tì yín àṣẹ Ìdùmarè.